Hello, everyone. Welcome to Tony Talks. Welcome, welcome, welcome, welcome. I hope you all are doing well. And today's video is going to be right into it. And uh, thank you for all my subscribers. And if you are new here, thank you. And don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you. And please, there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. To dump way. Kí ni 10,000 fẹ́ ṣe? Ìgbà tí wọ́n débẹ̀ of course. Àwọn ọlọ́pàá náà rí lọ́ọ̀yà mẹ́fà pé kí ló dé lórí kíni lórí ipa Ah fẹ́ ka autopsy lọ́ọ̀yà mẹ́fà. Àǹtí tiwa ọlọ́wọ́ ṣíbí báwo ni ẹ pẹ̀lẹ́ mà ẹ ǹlẹ́ mà ẹ kú rìn ẹ lọ́ọ̀yà títí ń dàjáde. <laughs> Ló bá dé wo mi wò ẹ́. Ah, ẹ̀yin ò mú lọ́yà wá ọlọ́wọ́ síbí ní èmi náà èmi gangan ti tó lọ́yà kẹwàá máa wo ibi iṣẹ́ ọlọ́run ọlọ́wọ́ síbí against six lawyers with one useless àgbà píkà àwọn máa bèrè pé ta ló win ọlọ́wọ́ síbí disgrace wọn kò bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo owó alọ́gbà lọ́yà alọ́gbà lọ́yà alọ́gbà lọ́yà alọ́gbà lọ́yà. ọlọ́wọ́ ṣíbí disgrace gbogbo lọ́yà kúrò àgbà píkà gan ń ṣe lẹ́sẹ̀ ń wọ́n lẹ̀ àdéhùn wáyà lè máa waste owó lórí pé ẹ̀yin kan lè pa ìyá àbejì tí ọba ṣẹ̀yìn lè pa ìyá àbejì ni kò nídìí kó ẹ nídìí eṣinṣin tó study law tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀ mọ bí wúmà ẹ ṣe lọ ẹ ò nídìí eṣinṣin tó study law kẹdébẹ̀ kẹ ní kò sí tó ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ ni àmọ́ lọ́ọ̀yà mẹ́fà tẹ gbà yìí ẹ ti fi ń jẹ́ kó yé wa wípé ẹ mọ̀ nǹkan kan nípa ikú ìyá àbèjì yìí. ọkàn yóò balẹ̀ ọkàn yóò dẹ̀ ní balẹ̀ títí tá a máa fi rí justice fún ìyá àbèjì. ara ń fún yín pé ah káwo má lu káwo má lu bẹ́ẹ̀ ṣe ń ná owó nínàkúnàá tẹ bá gbọ́ pé ṣe autopsy bì kan ẹ máa ibẹ̀ máa ti sáré débẹ̀ anywhere anywhere tẹ bá ti ń gbọ́ pé anything about ìyá ìbejì ẹ ti débẹ̀ bí kẹ́ni kí táfíkà àtúkọ kọ́kọ́ lọ fi mú fílẹ̀. of course bàbá ìbejì ìyẹn ọ̀fẹ́ kan ní ìrònú náà anyway ìyẹn ò lè fáìtì fún fámìlì ẹ̀ ibi tí gbogbo yín wá burú dé àwọn ọmọ méjì tí ìyá àbèjì filẹ̀ àwọn ọmọ èèyàn mọ̀ pé ìyá wọn ti kú wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ lẹ́nu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ìwọ lè máa mú hundred thousand ìgbẹ́dàjí ikékẹ́mi ọmọlèrè ìwọ lè máa mú hundred thousand kó lọ fáwọn twins ǹjẹ́ tó bá ti fi hundred thousand yẹn fi assist ìyá wọn ó mà ṣeé ṣe káwọn ọmọ yẹn dàgbà kán mọ̀ ìyá wọn ìbejì torí yẹn tó bá dàgbà wọn lè mọ̀ ìyá wọn inú fọ́tò náà máa ti sọ fún wọn pé ìyá yìí rèé inú picture ìyẹn tí bóyá tó bá dẹ̀ tó dàgbà díẹ̀ tó bá tún wo online tó rí irú bóyá irú ṣó táwa ń ṣe yìí àwọn lẹ́gbàá ń kó tó rí ìyá wọn ń justice for Iyabeji bóyá àmọ́ wọn tó ẹni tó máa sọ pé ìyá wa kúrú àwa bíi àbó dúdú ìyá wa sọ báyìí nígbà tó wà láyé ìyá wa wí báyìí nígbà tó wà láyé wọn ò tẹ́ni tó máa sọ. o lè máa mú owó orí burúkú Wendy welcome o lè máa mú owó orí burúkú kó wá ní pé kí ìyá àbèjì àmì káwọn àbèjì kan gbà ibi tó tún wá ya wèrèdè tó ya dìdìrìdè ó tún wá mú yàn tún update ẹ̀ mo ṣèjọ fáwọn ọbẹ̀jì ní hundred thousand ni àmọ́ yẹn ló máa wá jìyà wọn àbí n tó ń fọgbọ́ sọ fún akọ́ni yẹn pé hundred thousand ni ebi tó ń pa àwọn ọbẹ̀jì o wọn ti ẹ̀ kí ẹ̀ bóyá ya wọn ti kú àbúkù tí kú. ẹ̀yin wèrè nation àbí kí ló máa ti pa àwọn tí mo lórí burúkú tó dálẹ̀ ẹ wá wò ó ẹ hundred thousand la fún wọn o kàn fi ṣọ́ọ̀tì àwọn ìbejì dẹ̀dẹ̀ lẹ́nu mọ́ o nítorí ìyá wọn o ìyá wọn of course ìyá wọn ti lọ. ara bẹ́ẹ̀ ṣe ń ba ìlú jẹ́ nìyẹn tó jẹ́ wípé owó ilẹ̀ fi ń da gbogbo ẹ̀rù fáwọn èèyàn tó fẹ́ stand for justice tẹ bá ti ní kọ́bọ̀ lọ́wọ́ tẹ ti mọ àwọn ìyá olówó olórí burúkú kan tẹ́tí mọ àwọn ìyá wèrè kan tán láwọn àjẹ́rì wáyà tán ti ń wéṣọ owó torí tí kì bá ń ṣòwò ló yẹ ká gba justice gidi fọ́mọ yẹn Yoseward welcome on board ó yẹ ká gba justice gidi fún ọmọ yẹn àmọ́ ngbà tí ìyá ti ń waste owó ebi pa ọmọ yẹn títí títí títí tí kò róúnjẹ jẹ ọmọ tẹ́ mọ̀ pé kò níṣẹ́ lọ́wọ́ <clears throat> ọmọ tẹ́ mọ̀ pé kò níṣẹ́ lọ́wọ́ àìníṣẹ́ lọ́wọ́ náà ló jẹ́ kán pick up tán fún tán assist ẹ̀ ọmọ wọn wá lọ jùlẹ̀ ẹ wá gbé ten thousand lé lọ́wọ́ pẹ̀lú ọmọ méjì ẹni kó máa jẹun lọ. tó bá tẹ̀ wá jí magí ní lóòótọ́ náà gan pàápàá ó tó gbé ojú bẹ́ẹ̀ lọ. after almost be three or four months tẹ́ ti dump ẹ̀ kí ni ten thousand fẹ́ ṣe. tẹ́ bá ló wá tẹ́ bá wá ń accuse ẹ pé ó jíyọ̀ gan pàápàá gan ó tó gbé ojú bẹ́ẹ̀ lọ. kí ni ten thousand fẹ́ ṣe pẹ̀lú ọmọ méjì àtẹ̀tí kàwọn méjì tí ó ti kọ́kọ́ bí o bàbá ka gbogbo wọn mọ òun sìn àwọn márùn ìgbà mélòó lèèyàn márùn máa fi ná ten thousand tán ìdẹ́ ṣe pé bóyá lẹ́yìn tẹ dọ́ǹpù ẹ̀ tán ẹ̀ tó wá lọ bẹjú wèé pé báwo ni ìyá àbejì kí lẹ jẹ kí lẹ mu báwo lára yín ìyá àbejì kí lẹ jẹ kí lẹ mu kò sí ìyẹn ń bẹ ẹ̀kọ́ lọ mu ìmọ̀ ẹgbọ́n mọ́ yín one two three ó yá kà ó yá kà kà kà kà ten thousand. gbèyẹ tó wá gbé lọ sí ọ̀nà inú igbó ẹ̀lú ṣáàjókòó síbí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ máa purọ́ fún pé má wọrí tó bá di next week àwa wù ẹ́ kọ́kànlá náà ti balẹ̀ next week ń di one month one month ń di two months lẹ́yìn tẹ́ ti dọ́ǹpù ìyá àbèjì tẹ́ ti gbé síbi tẹ́ ẹ gbé sí. Si ǹjẹ́ tún lè fi fídíò kankan hàn wá níjọ́ tẹ lọ bẹ́ẹ̀ wò a ò mọ̀ bóyá ẹnìyẹn náà lọ́wọ́ lẹ́yìn tẹ gbélé o gbà ìyá ìbejì ìwọ́de o jókòó síbí ten thousand gbà ǹjẹ́ tún lè fi fídíò kankan hàn wá lẹ́yìn yẹn pé à nígbà tá a dump o after one week o two week àbí a month o a tún padà lọ wò ó ǹjẹ́ lè fi wọ̀n wá ibi tẹ́ ti máa mọ̀ pé ìkà burúkú nìyí nìyí torí ẹ̀ mọ̀ pé kò ní ṣe lọ́wọ́ kẹ́ tó gbélé ẹ̀ níwèé ibi tẹ́ bá ti mọ̀ wípé ẹ kì í ṣe èèyàn tí ọlọ́run máa yọ́nú sí títí tẹ́ máa fi kú nìyẹn ẹni tí òòrùn jẹjẹ tí ò lówó lọ́wọ́ ẹ wá ló jí magi kí ni ìbá kí ló máa ṣe tí ò ní jí magi tó bá tẹ̀ jí jẹ́ pé ó jí magi lóòótọ́ kí ndé tó ṣe ní jí magi kí ndé tó ṣe ní wáyọ̀ jí ebi a máa ṣọ̀rẹ́ ara ni ẹni ebi ń pa tí òṣòwò lọ́wọ́ ẹ̀ tó gbọ́mọ dání tó fẹ́ fún lọ́yàn ó dẹ̀ jáwọn ẹgbẹ́ tẹ̀ ti dàgbà pẹ̀lú ọmọ mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ ẹ wá ní kó má lọ jíyọ̀ ẹ wá ní kó má tọrọ gàárì ẹni kó má bẹ̀bẹ̀ fún rẹsì tó bá rí búrẹ́dì gan pàápàá gan yẹ kó jí mọ́ ni kì wá ṣe pé nítorí kí ni torí láti fi lè fìdí ọmọ ni nígbà tó lórí burúkú yìí ti lọ jù síbi tẹ́ fẹ́ jù sí ìyá àbèjì tẹ́ gbé ten thousand lé lọ́wọ́ nígbà tẹ́ pátán ẹ rí hundred thousand fún fáwọn ìbejì medicine after death ìyá àbèjì tẹ́ lè fún ní ten hundred thousand pé a ti fẹ́ dọ̀m̀pù ẹ o o lè má rí wa mọ́ ẹ lè gbé hundred thousand bí sí two hundred thousand tẹ́ gbé fún àmọ́ ń gbé òkú tán àwọn ọmọ tó mọ one two three tó mọ tó mọ tó mọ owó ẹ lè gbé hundred thousand fáwọn yẹn kí a bá máa pariwo fún gbogbo aráyé a ti fún wọn lówó a ti fún wọn lówó lóṣoorí pé kéèsì tó bọ́ tó wà náà yìí pé ló máa bọ́ náà ìwọ àtàwọn tíìmù lórí burúkú tó lóko jọ pẹ̀lú àwọn wèrè tó ń spíkì fún ẹ tí wọ́n bá ẹ sòótọ́ ọ̀rọ̀ pẹ̀lú lóṣù lórí burúkú kan tán nìyẹn fojoojúmọ́ ṣépè ní orí iṣu tó ẹ̀ mẹ́fà tó wá gbà ń sìn jọ́ ṣó gbé pé ẹ tún sì lọ sí kóòtù ó ṣe ṣe kó má gbọ́ dáadáa ni ó jẹ́ bá àjẹ́rìí wáyà sọ̀rọ̀ bóyá tó fún ẹ ní mẹ́rin sí kákúkú mọ̀ pé lọ́ọ̀yà mẹ́wàá lórí ọmọ tẹ́ ẹ̀ pa <laughs> inú kéèsì tó wà yìí ṣòwò rẹ́gan á sì wà bẹ́ẹ̀ á sì sórí yẹn kúkú dàrú díẹ̀ ni bá wa sọ fún olórí burúkú àjẹrìwáyà pé kó bá wa gba lọ́ọ̀yà mẹ́rin sí kakúkú mọ̀ pé ó ṣe ó pé nígbà tí autopsy máa jáde lóòótọ́ ẹ ti ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àjẹrìwáyà ti ṣe bó ṣe ń ṣe ẹ mú gbogbo ẹ dàrú gbogbo tá a ti ń pariwo náà ní tíbì tíbì tíbì <laughs> èwo ló kan ẹtẹ ṣé ẹni tó máa ṣọ́ tọ́psì kí lẹ́lẹ́ ẹni wọ́n ti ń pariwo tẹ́lẹ̀ ẹ wọ́n ní TB ló pa wọ́n ní TB ní ẹ TB ní òkè ṣé TB yẹn náà ni òkè ah, òkè ẹ̀mí yẹn má wọrí èlò lẹ́lẹ́ kó wá òkè òkè ẹ fi yẹn lẹ̀ fún ẹ ẹ̀yẹn fi yẹn lẹ̀ fún mi iṣẹ́ mi ni conclusion TB náà ni ẹyẹ bàbá ya gbé síbẹ̀ ní tiẹ̀. TB ń pààyàn ah láyé tá a wà yìí dọ̀kas TB ń pààyàn ah ṣé ẹ rí nígbà míì tí téèyàn bá ro èèyàn bá wò ó gbà mí báyìí èèyàn mọ̀ pé ẹ̀yin ẹ̀yin lẹ pa ọmọ yẹn tẹ́ẹ̀kan fẹ́ jẹ́ ká mọ̀ ni. hello sir. hello. hello. hello. yà ẹ mọ nǹkan tẹ́mi tẹ́ fẹ́ sọ. Mm-hmm. ìgbà tí mo ti kọ́ lórí fóònù yẹn kan mi ìfẹ́ to be honest with you mi ìfẹ́ tó ti lórí mi ò ń jókòó sórí kìnìún bẹ́ẹ̀ ìdíbàpọ̀ ní kò tí mo fẹ́ sọ fọ́ torí àti ẹ ti sọ̀rọ̀ yá àbèjì àbè. bẹ́ẹ̀ni ok mo ti ẹ̀rẹ́ bèrè nǹkan kan hmm. tó bá tẹ̀jẹ́ pé tb náà ló ti wá pa because mi ìwọ́n understand bí nàìjíríà ṣe ń rò tó bá pé tb ló pa hmm. wọ́n lè ṣàgbẹ̀ fún negligence ibo ló gbé lọ test wo náà ṣe irú oògùn wo náà fún hmm. àwọn therapy wo ló gbà àmì torí pé tb tb pàṣẹyẹ wá mí ni pé ó natural ó natural náà tó bá rí ìtọ́jú mi ìwọ́n understand mi kí ló ń ṣẹlẹ̀ irú mi wo ni ìtòrò ọlọ́run ókè ibi ló pa àjẹsùn tí mi ló pa ìgbésẹ̀ wo lọ gbé títí ibi tó pa. ìgbésẹ̀ ìpọn lọ dán pẹ̀sì nìkan ni ìgbésẹ̀ ìpọn lọ dán pẹ̀sì nìkan ni mo ní ìgbésẹ̀ ìpọn lọ dán pẹ̀sì nìkan ni. ókè kó tó dán kọ́tẹ̀ tó dán rẹ̀ ti bọ́ ìkótó kọ́tẹ̀ kó tó yẹ kó gbé lọ sí ibi tó ń gbé lọ yẹn ìgbésẹ̀ wo lọ gbé tẹ́ pé bébí ó ti ó ti bí a ti jẹ́ pé ó ti wà báyìí ṣe sọ ó wà um, bóyá bíi terminal ill tó ti fíìpù bóyá kò lè survive mọ́ ìgbésẹ̀ wo gbe gbé ní understand. paracetamol ló kéré jù wọn ọ̀rá fún. so ó yẹ kó ṣàjẹ fún negligence ó yẹ kó lè ṣàjẹ or something káṣí hmm. ìwádìí pé kó premeditated torí pé káṣí ó tiẹ̀ i'm not a lawyer bóyá fún Do you understand? tí yàrá tiẹ̀ ní ẹ̀dì gbígbó tó bá kú wọ́n máa wò wípé from what time to what time ìgbésẹ̀ wo ni kí ló fà kíní kan kíní kan wákàtí wọn ọ̀ṣun gbogbo yẹn ẹ̀rọ ẹ̀kọ́ torí pé tv ló fàyọ̀ ó dẹ̀ ti ó dẹ̀ ti kó dẹ̀ ti tún nìyẹn no. gbogbo ẹ̀kọ́ yìnbọn fún kọ́ ló máa ló máa sọ yí pé torí pé wọ́n yìnbọn fẹ́ nìyẹn mọ́dà ni àwọn nǹkan báyìí náà pé wọ́n ti àbájọ nìyẹn hmm. wọ́n nà ẹ̀dùn ọ̀nà ẹ̀dùn ètò èèyàn tó bá fa ikú èèyàn kọ́ lọ́pọ̀ responsible fún abuse and neglect ni. so wọn ẹrù nàìjà máa ń bà mí ìwọ náà wọn kọ́ máa sọ pé ẹ̀wọ̀n ọlọ́pàá yẹn wọ́n ṣá ìwọ́n ṣe gbà wọ́n sọ fún yín pé tó bá rí owó wọ́n á yí òun padà tó bá rí owó wọ́n á sọ nǹkan míì bàbá ta nìṣẹ́ wù ẹ̀ mọ̀ye tí dọ́là jẹ́ ni hmm. gbogbo nǹkan tí wọ́n nǹkan tí wọ́n wọ́n lè fi nǹkan ìjọba the responsible for anything ìjọba wọn ò rí elderly people wọn ò lólóyún wọn ò lọ́mọ kékeré wọn ò ní wọn ò tẹ nǹkan tó pè ní citizen ẹ wá ní tó rí mílíọ̀nù tí ní gbà tí ń ti wọn wàhálà tó jẹ́ bí wọn gan ló kú tó gbé kó gba ayé àárẹ̀ àwọn ìlú tó ń pẹ́ tó kú ti kú kó lọ sinmi kò kúkú lè jí wọn á gbà á ọlọ́run ló mẹjọ dá ṣùgbọ́n this is just too crazy eléyìí ò bọ́ ti kò tiẹ̀ ṣe gbọ́ títí rárá kí ni nǹkan náà torí pé nítorí pé tb ló pàdé yẹn wá mì ní pé èèyàn kọ́kọ́ kọ́ ló fà tó fi gùn ó lè má kú nà án táwọn èèyàn kì í ní tb níbà ẹni tó sọ báyìí ṣé wọ́n máa lo oògùn láti fi manage rẹ̀ ni. kò rí tọ́jú ni. kò rí tọ́jú ni ó kì í kí wọ́n lọ fà tí ò ti yẹn ìgbà tí òkété lọ jà sílẹ̀ ṣé kò kò ní tb ńgbà yìí mi ò ní ìfẹ́ wọn mú ṣe lè sọ mi ṣé kò ní fìdí ni. ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ ló yé o. àbí tó bá yẹ kò ní fìdí ìgbà tó lọ ja sílẹ̀ ṣe bóyá àtọ̀ yìí pé ok it's just so frustrating àwọn àyẹ̀wò wo náà ṣe hmm, nínú medical record ẹ̀ ń testing tó lọ ṣe fún ṣé positive ni for TB or negative gbogbo àwọn rẹ́kọ̀dì ẹ̀dá oògùn wọn náà fún from time to time wọn náà tuntun lóògùn gbogbo ẹjọ́ yẹ kó wà nínú kọ́ńtò lòdì sáà ní ìlú kan tó pa nìyẹn ní òde mí ní pé ìkọ̀kọ̀ ní wà rẹ̀ fún jìnnì fún ah, negligence. n tó ń ṣẹlẹ̀ eh? gan-an ni. ẹ kí ló wá ṣé àwọn ìyá àbèjì òní lọ́ọ̀yà ni. <laughs> owó tó máa fi dá máa fi tó máa fi gba lọ́ọ̀yà dà ìwé ọmọ tó lọ wéṣítì wú lórí lọ́ọ̀yà sí ọlọ́wọ́ ṣíbí gangan ni lọ́ọ̀yà ọlọ́wọ́ ṣíbí gangan ni lọ́ọ̀yà. Ah wọ́n sì lọ kóòtù náà àlóhùn gangan ni lọ́ọ̀yà ọlọ́wọ́ síbí ló ń bá wọn pò. Báyọ̀ nù, ah, nìkan ló lè ṣe ẹjọ́ yẹn. Ẹyin kan lè ẹyin kan lè ṣẹ́yà ọ̀yá ní káwọn yọkọ̀ wọ bí Nàìjíríà ti bàjẹ́ bí bó ṣe ó ṣe corrupt sí but ọlọ́run nìkan ló lè dájọ́ yẹn èèyàn wọ ṣáà gbogbo àwọn gbogbo àwọn lọ́ọ̀yà tó náà ṣé ẹjọ́ yìí náà lọ́wọ́ lórí ẹ̀ náà. wà á mẹ́fẹ̀ẹ́ fàtà àwọn tẹ́ ń wò yẹn eh. <laughs> àwọn àgbà lọ́ọ̀yà tó lọ gbà ní. Eh, ọwọ́ wọn ò mọ́ náà ni tí ọwọ́ yóò bá mọ téèyàn ṣe kọ́kọ́. àti àgbà píkà kan tó lóun máa ra ẹ̀jẹ̀ lọ. èwo ni ẹ. Ah, ẹ̀rọ ìkẹtẹ̀ lórúkọ tó jẹ́ human rights rádaràdà kan tí tó ń sọ̀pọ̀tì. Eh, human rights sí ọ̀nà fún ẹ náà ni right ẹ láti jẹun náà ni àbí ó ṣà lọ sí skul fún lọ. ẹ wo ọlọ́run máa mú wa ilé gbọ́dọ̀ mọ́ báyọ̀ ní nàìjíríà ilé gbọ́dọ̀ mọ́ báyọ̀ ti bẹ̀ kó sí wọn ṣáà níbo nǹkan tó ń ṣe nílùú òyìnbó wọn náà fẹ́ máa ṣe bọ̀ corruption ti balẹ̀ ayé wọn jẹ́ ìgbà tí òkè tó lọ jẹ́ àwọn yẹn sílẹ̀ kí wọ́n sọ fún àwọn parents ọmọ yẹn pé wẹ́ẹ́ a ti try nǹkan báyìí ló ń ṣe so mm. wọ́n ní ìdùnnà ó ní láti wà admitted ní hospital bó ti jẹ́ general hospital náà máa gbé lọ ó kàn gbé ọmọ yẹn sílẹ̀ kò dé yẹ kọ́ ọmọ ìpè kọ̀ọ̀kan ṣe káti ok káti ẹ̀ gbà ìpè ti bì ní ṣé kò lè ṣe kò sí ẹ ní form of gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan nítorí kò sí àwọn ìlú fẹ̀fẹ̀ jẹ́ Kẹ́ńyà pọ̀ ti ẹ̀ gbádùn tó ń pe irú ìlú ní tàwa ní South Africa àwọn ìlú kúrọ́jẹ́ Kẹ́ńyà gan wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ ṣèyàn bíi ẹlẹ́dẹ̀ẹ́ ẹlẹ́dẹ̀ tí tó yin ìgọ̀gàn ìdógọ̀gàn sì gan kó gbọ́dọ̀ kó gbọ́dọ̀ ní àrùn bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ àbádọ́lẹ̀ sílẹ̀ ń bẹ kó kù débi ènìyàn gangan it's wrong ìlúwádẹ́ yà sọ pé wọn wá lé wọn ṣe nǹkan sílé wọn kọ́ lé sílé wọn kọ́ ọmọ wá lé abẹ́ẹ̀gì abẹ́ẹ̀gì ibi tí wọn bá ń gbé mi lẹ́yìn àti sẹ́yìn ṣé ìlú yẹn ìlú yẹn ni wọn máa fara ìlú tí ò sí justice hmm. ẹ tó bá lòun gbé gbèsè ẹ̀ sí ẹ̀yẹ gbogbo wàhálà ti ẹni tó bá lóun gbogbo ṣe ẹsùn lọ́rọ̀ yà ìgbége tó kù wí àbí tó ń kúnra kọkọ kọkọ ẹni tó wọ́n fà ẹni tó wọ́n fà olówó sí ní lówó àbí wọ́n fà lówó kí ni wọ́n fà lówó fún tọ́wọ́ wọn bá mọ́ corruption ti pọ̀ jù corruption ti pọ̀ jù ní ìlú ìlú yẹn ni kò lè ṣe tó máa mú wọn sí ah. nítorí àwọn tó máa mú wọn gọgọgọgọgọgọ àwọn náà máa gba títí wọn máa gba sí àtìtì wọn ó sáàdì ó search i don't get that èyàn máa wọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ó tàyàn lára náà kéèyàn kú bẹ́ẹ̀ yẹn kẹ́rẹ́ kó tẹ́lẹ̀ pé tv ló pa kẹ́dẹ̀ kan gbàgbé ẹ̀ síbẹ̀ yẹn hmm. báwo yẹn ṣe lè ṣe ṣe ṣé tv ṣé tv wá jẹ́ ẹ ṣé àyè gbà mí tv ò ló ní ṣe bí Michael Jordan ló ní eight bíbáyìí láti bí twenty something years jókòó àwọn ọmọdé jẹ náà ni nàá tó bá rí tọ́jú kó rí tọ́jú ni nàá kí wọn ló fà á tí ò rí tọ́jú ni nígbà tó lórí burúkú òpè tí ọmọ òfò tó tún ṣojú olórí burúkú tó ń gbé tó ń gbé kámẹ́rà sójú àwọn bàbá àbèjà tí bàbá àbèjì nílò àìbẹ̀ tó máa ní ìbò ńkọ́ lọ́bìyà àbèjì náà ṣe bó fẹ́ ní yóò tí bàbá àbèjì tí máa bóbi orin láti jẹ yẹn tí bàbá àbèjì tí máa bóbi orin ní sùn àwọn wèrè tẹ́lọ̀ kété yẹn tí bá ń rí bá wáyà ló ti wọnú kí ní kí n gbé fọ̀tí fún mi nìyẹn nítorí pé kò tiẹ̀ wà rí wọn fún ìwé gbogbo orí tó ń ṣe kò tiẹ̀ mọ̀ ó tún yìí ṣe bẹ́ẹ̀ nípa òní victim mi yóò understand owó lórí burúkú ọmọ náà mi ní gẹ̀ẹ́tì rárá ó ní oníṣáàrìtì ó dàgbà nítorí ó ṣàǹṣe láwáyé òṣì ó ṣe kọ́tà lè rí ẹ kọ́tà lè rí ẹ tí òkè tí ìyá pé yìí ẹ̀kọ́ ni yìí ẹ̀ ló di ẹ̀kọ́ kan ní ìlú yìí àmà ní rímú mi ah. tó ń bọ̀ láti Àbújá tó ń lọ sẹ́kù tó ń gbé lù tó ń ká ẹni pọ́lì ọmọ yẹn ti dàrú ó yẹ ti yí nà án. because àwọn fíìmù òṣì tó wà yìí ọmọ ìjọba èyí tó jápo sáyà ẹ máa wò yẹn káàbọ̀ o káàbọ̀ ọmọ thirty years tó ń kiri ẹni bó ti kó wá ọmọ òfò. àwọn ló kún gbogbo náà. àwọn àwọn tó wá sí tó wá sí àwọn náà wọ́n ń ṣọmọ kòròdú náà wọ́n wọ́n kàn wá láti inú igbó kan wọ́n kàn fi pè é ẹ̀ ẹ́ káwọn ṣáà jókòó síbẹ̀ àwọn àwọn tọ́nufọ́nu ṣé fọnà wọlé àdúgbò náà máa ń pè wọn hmm. ṣé ọmọ ọkọ ọmọ ọkọ òdúrà máa ṣe jàtìjàtì bí ẹyẹ náà àwọn ọmọ àlè tọkọ wá láti kákàkiri náà ọmọbi tó ti wá àwọn náà débẹ̀ náà wọn náà wà ń bẹ náà àwọn mọlà àwọn mọlà náà máa ríru ọmọ yẹn bẹ́ẹ̀ ó yẹ kó àpọ ní ìṣùgbọ́n torí pé ìlú tó jẹ́ ìlú tó jẹ́ ìjàgbara kò ṣe jà nàìjíríà ìlú ìlú yẹn ó tẹ́rìbù gan ni àfi kí ọlọ́run ọba kó gbèjà jẹ yẹn kó kó kó gbèjẹ wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe nǹkan tí ò dáa gan táwọn àwọn ẹbí ẹ̀gàn kọ́ tọwọ́ lébọ̀ ẹni tó pa nǹkan nígbà tó bá fi ọ̀bẹ sí ọlọ́run àti tó bá fi ìbọn pààyàn there are too many ways tí èèyàn lè fi commit murder knowingly or unknowingly mm-hmm. it is not even responsible for for anything ó tún jáde tán ó tún sọ yí pé àwọn àgbọ̀ kankan o bá a ṣe wà yìí aṣọ aṣọ oyè làwa eh, eh, just look at that statement àwọn àwọn èèyàn dẹ̀ gbọ́ yìí wọ́n dẹ̀ bá modify ẹ̀ ẹ̀ kò mí ni èèyàn ní the castle amọ̀ kò ṣe yọ̀bẹ̀ ṣé wọ́n ṣé wọ́n ṣé wọ́n àwọn dájú rẹ̀ tìgbà tó sọ ni that was that was how she felt that was exactly how she felt gbogbo tó dẹ̀ ń ṣe ó kọ̀ dẹ̀ ń ṣe ó kọ̀ dẹ̀ ń ṣojú ayé mi ó kọ̀ dẹ̀ ń ṣe kárí mi bó ṣe feel gbogbo ló ti sọ níjọ́ tó kọ́kọ́ jáde hmm. and you know what she was already aware of it ṣé mo ṣá wọn ló ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ òfò ó máa jìyà ẹ̀ ó máa jìyà ẹ̀ ìjọba yóò bá múyàn ọba àwọn amúyàn ẹ̀ ló ti sílẹ̀ rẹ̀. tọ̀rọ̀ amúyàn God bless you lágbára Ọlọ́run kò lè kò lè kò lè jẹ́ kò lè jẹ́ tán so ẹni tó sọ pé òun kọ́ lòun pàyà àbèjì pẹ̀lú bàbá àbèjì àti olórí burúkú tafikat wọ́n wá gba ìlú wọ́n gbàjó inú wọn dùn wọ́n ń yọ̀ wọ́n rẹ́rìn-ín pé àwọn kọ́ làwọn àwọn ti rẹ́yìn àwọn ọ̀tá wọn o ẹ wá béèrè pé ta lọ̀tá ẹ̀ náà tí àwa ò mọ̀ èmi ti máa ń béèrè lọ́wọ́ dọ́kásì wípé ńgbà tó mọ̀ pé wọ́n kọ́ ló pa ọmọ ẹ̀ kí ni lọ́ọ̀yà mẹ́fà ń ṣe níjọ́ tèmi ti kọ́kọ́ rí lọ́ọ̀yà mẹ́fà yìí lèmi ti mọ̀ wípé yes àwọn ọmọ yìí mọ tó pa àwọn ọmọ yìí mọ tó pa ìyá àbèjì ẹ wọwọ́ lọ́wọ́ síbí ọlọ́wọ́ síbí tán bá lóye ó ti débẹ̀ tán bá ní máa bọ̀ lábùjá ó ti débẹ̀ kí ló fà á ìgbà tó ń lọ kò mú lọ́ọ̀yà kan ṣoṣo dání kí nìdí tó lè fi débẹ̀ ni pé òun kọ́ ló pa á kò sí bọ́n ṣe fẹ́ ṣe gbogbo research wọn tó tó máa investigate tó tó máa ní ọlọ́wọ́ síbí mọ̀ ń pa ẹ̀ ó lọ bẹ̀ lọ dáńfó ni òun gan ló represent àwọn bàbá yẹ àwọn fámìlì yábejì kò sí lọ́ọ̀yà ẹyọ kan ṣo nítorí kí kò mọ tó pa yábejì àmọ́ ń gbà tó pe àwọn aráalé wa níjọ́ lọ́jọ́ kìíní àná gbogbo aná mọ̀ pé ọ̀ǹtìgbà tán ti declare àwọn wanted wọ́n tún declare àwọn wanted náà wọ́n ti yọjú ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ sẹ́ ọ̀ǹtìgbà táwọn ọlọ́pàá lọ arrest ẹ̀ ànáná tún ní àbí jẹta tó tún ní ó yẹ ẹ máa bọ̀ ó ńgbà àǹtí wa tó ṣe tó dàbí ṣìgìdì ojú omi tó máa yọ sí wọn ǹjẹ́ kán lẹ̀ wẹ̀yìn lọ́ọ́ rí pé àwọn méje tẹ̀lé ah, ah, one two three kí ló dé kí la fẹ́ ṣe a máa kàn fẹ́ ka one line nínú statement tó wà nù autopsy mani ló lọ kó àwọn méje wá ibẹ̀ lè ara ti ń fu èmi even before and ìjẹta ni mo ti mọ̀ pé Dorkas Dorkas pé bàbá àbèjì ko, béèrè lọ́wọ́ bàbá àbèjì pé kí ló ṣe fún ya àbèjì tí ya àbèjì fi kú bàbá àbèjì náà mọ̀ pé àpá wà lọ́rùn ya àbèjì àfi tó bá fẹ́ purọ́ àmọ́ àpá tó wà lọ́rùn ìyá àbèjì yẹn ìgbà tó bá skwangu èèyàn tán fún ọrùn ẹ̀ tán fún pa pé àní dandan sẹ́ o gbọ́dọ̀ lọ sẹ́ẹ̀ kàkà kó lọ di kó lọ ṣe witness fún ní Àbújá tó máa kó lágbájá sí wàhálà ìwọ ló máa lọ fún òkùnkùn wúlò tẹ́lẹ̀ o ò níṣẹ́ lọ́wọ́ o tún bíbejì o ò rówó tọ́ wọn àló máa lọ sẹ́ẹ̀ àpátán ló wà lọ́rùn ẹ̀ yẹn jẹ́ àwọn tó rí yàtọ̀ sí ẹni tó ṣe autopsy o <laughs> pẹ̀lú àwọn lọ́ọ̀yà mẹ́fà tí wọ́n ti lọ tẹ́tì yẹn pé ọ̀gbẹ́ni wá mọ̀ṣẹ́ tó máa ṣe o owó rèé ni o ìwọ gbowó kó máa lọ ntí ẹni tí kú ti kú o àwọn tó rí àpá ọrùn ìyá àbèjì wọ́n mọ̀ pé jù lọ́wọ́ nú bẹ̀ wọ́n mọ̀ pé ejò lọ́wọ́ nínú àmọ́ tí ọtọ́ sì bá sọ náà ni a máa gbàgbọ́ ẹni tó bá wà ń bẹ́ẹ̀ ni ló máa rú lọ́kàn yẹn pé ah èmi dẹ̀ mo pa òun dẹ̀ lòun pàyà àbèjì yìí o àwọn tó bá rán tó pàyà àbèjì náà ló máa máa ró lọ́kàn wọn pé ah àwa àdàlá ní kán fún wọn lówó kán lọ pàyà àbèjì yìí o ah kálá ti mọ̀ ni o àbá ti fún yábèjì lówó gógógó bá wa purọ́ làbújá pé àwọn kọ́ làwọn kidnap ọmọ àbá ti bá wọn sọ pé ah àwa kọ́ la àbá eh, ti fún yábèjì lówó pé ìyábèjì ó yá gbàgbàgbàgbà sọ pé òmò tó pa ìyá àbí eh, sọ pé òmò tó sọ pé ẹ eh, tí eh, NGO wa kọ́ ló kidnap àwọn ìbejì àmọ́ ó ti late wọ́n ti pọmọ ọlọ́mọ wọ́n wá mú ọkọ ẹ̀ ọkọ tó sọ pé lórí burúkú ni kì í ṣe ọkọ gidi ọkọ wèrè ni kì í ṣe èèyàn gidi tẹ bá rí kẹ́ ẹ sọ ló kò pa tẹ bá rí kẹ́ ẹ pàdánù mo ti yà wọn àtìyàwó ẹ̀ ah láéláyé mi ò gbọ́dọ̀ rí pẹ̀lú ìyábejì mọ́ ìyẹn ló wá di favourite wọn lénìí ibi tínú ìyá ibi tínú bàbá àbèjì yẹn gan ti máa ń bí mi nìyẹn pé bàbá àbèjì ṣé torí owó ló ṣe wá lè sọ òótọ́ mọ́ ṣé nítorí millions tán promise ẹ ló ṣe wá lè sọ òótọ́ mọ́ ńgbà tẹmọ ẹ pẹ̀yìn kọ́lé ẹ pa kí lẹ̀ ń promise bàbá àbèjì fún ńgbà tí kì í ṣe pẹ̀yìn lẹ́ pa báwo ni wọ́n ṣe ń sọ pé kẹ́ ẹ mú ten million wá fún bàbá àbèjì tẹ́dẹ̀ kó lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ǹtì ẹ̀ kọ́kọ́ yarí pé áá ah, ah, lórí kíni ṣáwalapá ni ẹ sáré kó lẹ̀ ní pé kó máa lọ lórí kíni ẹlẹ́fẹ́ gbowó fún owó wo lẹ́fẹ́ gbà ṣáwalapá ni áá ah, ó ti pọ̀ ju ẹ̀ tí ẹ̀ ẹ̀ ẹ̀ ò máa náà ṣé owó náà ló yún yín lọ́wọ́ tó yẹn ni do àmọye tí lọ́ọ̀yà gbà o Mrs. Yoni thank you so much Ah, àmọye tí lọ́ọ̀yà gbà o Ah ah àti ìrẹ́ni tó fún wa ní ìǹtí owó tí wọ́n sọ fún lọ́ọ̀yà bẹ̀ lórí kéèsì yìí God bless you Mrs. Yoni lórí kéèsì yìí èmi ò rí pé lọ́ọ̀yà kọ̀ọ̀kan lè gbà less than two two million torí wọ́n ti mọ tó gbéṣẹ́ wá <laughs> lórí kéèsì tí kì í ṣe pẹ̀yìn lẹ́pa lágbájá lórí kéèsì tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mọ́ ẹsẹ̀ dúró ibi tẹ́ ti máa mọ̀ ẹ́ pé ẹ má fi nù wá mọ̀ jẹ tọ́ bá bèrè pé ta ló pa àyà àbèjì àwa sì máa sọ pé ó jọ gàté kò jọ gàté tíìmù odó nation ló pa ìyá àbèjì thank you for the popkin. Visioning God bless you ẹ bá wa ju star o ẹ̀yin ti Facebook